ọba àlékiọlá tani ẹni tí ó máa bá wa sọ̀rọ̀ náà àwọn náà ni tàbílẹ̀ ti ṣe ọlálẹ́kan faraji tó ń mọ́ kùránì àti ẹ̀kọ́ Islam Thank you. بسم الله الرحمن الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله أجمعين àlékún àsìkò yìí níbàámu sí àkọlé èyí à ń gbéyàwó kàtó ní mọ́nà ṣahadàtì àndá ìlànà ìlàlọ́ ìtumọ̀ gbólóhùn ìjẹ́rìí pé kò sí ọba kankan tó tọ́ láti máa jókòó fún àyàfi ọba Allah eléyìí ni ta fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ lákòókò yìí àwọn àfa wa ni gbọ́dọ̀ yìí la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ni pé la ma'buda bi haqqin illallah sí ẹni tó tọ́ láti máa jọ́sìn fún lódodo àyàfi ọba Allah azza wa nítorí pé àkókò mọ̀ ó dá lójú pé àwọn èèyàn jọ́sìn fáìmọ̀ iye nǹkan àmọ́ gbogbo tí wọ́n jọ́sìn fún fún yàtọ̀ ọba Allah azza wa irọ́ ni ntí ò lẹ́tọ̀ ni wàyí yà tẹ́ǹfì alìlàhíyàtì alìlàhíyàtì bí hakki àni gbọ́yìrì láà subhanahu wà tẹ̀sibítì ha bí hakki lìláhi wàhadà. gbólóhùn yìí ńlá fi ń gbá dànù gbogbo ìlẹ́tọ̀ ọmọ jọ́sìn fún nǹkan míì jọ́sìn sọ̀bà láàzọ̀ ọjẹ́ a sì ń fẹ́rẹ̀ lẹ̀ wípé ọba láàmìkan lọ́kàn ṣoṣo títọ̀ ìjọsìn tó ṣe kéde tó tọ́ sí. láà kò sí ọba kankan kò sí ọlọ́run kankan illallah àfi ọlọ́run ọba Allah azza wa jal kama qala Allahu azza wa jal fi suratil hajj yọ́bọ̀ lọ́n ṣe sọ ní suratil hajj fún ẹ̀ ọlọ́run bá sọ pé dhalika bi anna Allaha huwa al-haq wa anna ma yad'una min dunihi huwa al-batil ọlọ́run bá ní pẹ̀lú suratil hajj àyà ìkejìléní ọgọ́ta ọlọ́run bá ní. eléyìí gangan ìyẹn gangan ni ọlọ́run ọba òdodo ìyẹn ni pé ọba aláàzọjẹ́ òun gan ni ọba òdodo ìyẹn ni pé ọba aláàyè ni ọba òdodo àmọ́ àwọn nǹkan táwọn èèyàn tó ń pè lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba ní irọ́ ni òfúùtù fẹ́ẹ̀tẹ̀ lásán àṣàfihàn nìkan ni wàkọ́lá subhana fi suratul mu'minin bákan náà wọn tún sọ nù kọ́ra nù sọ́tù mìíràn wọ́n mẹ́rin yẹ́dìrún máa lahu bihi فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون ọlọ́run bá àlejò ọlá sọ pé ẹ̀rí ẹnikẹ́ni tó bá ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àbọ̀ ń pè nǹkan míì pẹ̀lú ọlọ́run tó tún gbà pé ọlọ́run ní nǹkan yẹn náà ọlọ́run bá ní ní ti ń ṣe yẹn láàbò hànà láhùbí kò ní ẹ̀rí kankan lórí ti ń ṣe yẹn kò ní tí ó fi fẹ̀rí pé nǹkan yẹn tọ́ láti máa pè lọ́lọ́run ọlọ́run bá ní ń lórí pé ah, ẹ̀sìn lọ́lọ́run dúdú ẹ̀sìn pé lọ́lọ́run ntí ò tó ẹ̀sìn pé lọ́lọ́run ọba ọlọ́run ní tọ́ba rí bẹ́ẹ̀ àmọ̀dájú ni pé ẹni tó bá ṣe kèfèrí ẹni tó fi oore pé mi lọ́lọ́run tó fi pamọ́ tí ń nǹkan mi lọ́lọ́run ọlọ́run ní wọn ò ní jèrè ṣàmá ọlọ́ọ̀bà àlékiọ́lá wọ́n sọ nù sọ́ra mi àlùkòrán wípé wa ilahukum ilahun wahid la ilaha illa huwa arrahman rahim ọba ọ̀kan ṣoṣo ni kò sí ọlọ́run kankan míì lẹ́yìn rẹ̀ àfi ọlọ́run ọba tó a mọ̀ sí ọba rahman ọba àjọkẹ́ ayé tí ó kẹ́ gbogbo èèyàn láyé bóyá ń tọ́fẹ́ tàbí ń tí ò fẹ́ ẹni tí ń sìn tàbí ń tí ò sìn arrahim ọba tó jẹ́ pé aláṣàkẹ́ ọ̀run ni ẹnìkan ò ní rí kẹ́ lọ́run àfẹnitọ́ jẹ́ pé ọlọ́run nìkan ló fàyè rẹ̀ sìn ọlọ́run tó dákẹ́ nínú sura min al-Qur'an nínú suratul Bayyinah ọlọ́run bá sọ pé وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ọlọ́wọ́ bá ní àpá wọn láṣẹ nǹkan kan pé kí wọ́n máa ṣe lórí ayé àpàṣẹ nǹkan kan pé kí wọ́n máa jọ́sìn fún àṣetá àpá wọn ni pé ọlọ́run nìkan ònìkan ẹ̀ máa sìn ìjọsìn yín ẹ̀pá lófo fọlọ́wọ́ bá nìkan yẹn ni pé ọlọ́run nìkan ni kẹ́ ìjọsìn yín kọ ẹ má pa nǹkan kan mí ìpọ̀ mọ́ ọlọ́run níbi ìjọsìn ẹ̀sìn yín oníkẹ́ ẹ máa ṣe tiẹ̀ ọlọ́ọ̀ni ẹ máa fẹ̀sìn yín ṣe ẹ jẹ́ hanif ẹ jẹ́ nítorí pé kò ní sí nǹkan kan títún wáyé fún kò ní sí nǹkan kan títún lábàbà fún subhanahu àfi ọba ọba tó ọba tó gbẹngbẹ́ á sẹ́kùn gan lódodo ọba tá a mọ̀ ọba tá a tó wá ọba tó pébi tá à ń gbé ọmọ ibo ẹ̀jẹ̀ adikóòbù kágbà kó ń bẹ̀ kò ṣeé ṣe ó ti pẹ́ lórí oyè ẹ̀jẹ̀ afẹnumíì sí kò ṣeé ṣe òun lọ lọ́n fún àwọn bàbá tó bí bàbá ńlá bàbá ńlá bàbá bàbá wa báwa bá tó bímọ tọmọ wa tó ń bímọ táwọn náà tó ń bímọ ọlọ́run náà ni ọmọ jọlọ wọn á òun gan lọ́ba òdodo ìròyìn tá a sọ yìí kò sẹ́ni kankan tọ́ba mu gbogbo ní tẹ́ńkì ọlọ́run pátá ẹ̀ mọ̀ tán wọn èmi ń bẹ tá a mọ̀ èmi ń bẹ táàmù bá bẹ èmi bá ti yẹn láàmù bá bẹ àmọ lubi tẹlomi ti wa ara rẹ kọdà àtúmọdé tẹlomi ku sọlọ wa ọlọ́run ọba ọba ńlá ọba òdodo. jama aya tó túmọ̀ sí pé ọlọ́run gbólóhùn la ilaha illallah yìí ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba nìkan la máa ń jọ́sìn fún ọmọ pọ̀ ọ̀dà kátẹ̀síwájú. waqad kana al-munafiqun yaqulunaha وهم في الدارك الأسفل من النار لأنهم لم يؤمنوا بها ولم يعملوا بها gbólóhùn yìí kéèyàn ọkàn máa báyìí àbíkọ́ kan máa wí báyìí kò tí ì ṣe láǹfààní nítorí pé àwọn mùnáfìkì kí ni wọ́n ń pè ní mùnáfìkì lẹ́ńtọ́jọ́ ń pé yorùbá wọn pè ní sọ̀bẹ̀sẹ̀ yìí àbí tọ́ dúdú sínú tí ọmọ tó funfun jáde ìtọ́ ni ó fi sínú ṣùgbọ́n fún ni ó tún jáde tẹ́sí wàá rò pé èèyàn rí ni irú àwọn tí wọ́n bá ń ṣe báyìí wọ́n máa fi ìgbàgbọ́ hàn wá kẹfìrí nísìnyí bẹ́ẹ̀ nu wọn wọ́n máa pe ọlọ́run lọ́lọ́run lójú àwọn èèyàn ṣùgbọ́n náà mi wọn ló ti àjọ ọlọ́run ta ìní ni wọ́n wà kí ló fà á nítorí pé gbólóhùn tí wọ́n wù lórí ètò yìí kò fún wọn balẹ̀ wọ́n ń wí kálímà la ilaha illallah àmọ́ kan wọ́n balẹ̀ pé ọlọ́run nìkan lọ́lọ́run wọ́n tún ń fọkàn tẹ̀ǹkan míì santoro polisi àwọn aláǹfààní wàlàmì yé àmàlù òbí ha wọn ò tún ṣiṣẹ́ pẹ̀lú gbólóhùn yìí ah, bó ni wọn náà tọ̀ ń gbọ́ wa nílé síbo tí máa tólóyìn tó sùn ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ẹlòmíì lè fa la ilaha illallah one thousand one hundred and twenty one tòun ti bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ àtọ̀hún àti kálímà yìí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí wọ́n gbà kọ̀gbá bíi tí kálímà yìí gbà ọ̀kan ṣoṣo lọ́lọ́run lọ́dọ̀ rẹ̀ ọlọ́run pẹ́gbẹ̀rún ìsìn gbólóhùn yìí irú ẹni bẹ́ẹ̀ gbólóhùn yìí ò lè ṣe láǹfààní. wàhákàtà yahudi takuluha wahum min akfari nas bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ àwọn yahudi náà máa ń wí gbólóhùn yìí ṣùgbọ́n náà wọn tó ṣe kèfì sọ́nà ọba jù ní wọn wà wọ́n tún mú nǹkan míì gbé wọ́n tún ń pè lọ́lọ́run وهكذا عباد القبور والأولياء من كفار هذه الأمة يقولونها وهم يخالفونها بأقوالهم وأفعالهم وعقيدتهم فلا تنفعهم ولا يكونون بقولها مسلمين لأنهم ناقضوا بأقوالهم وأعمالهم وعقائدهم وقد ذكر بعض أهل العلم أن شروطها ثمانية جميع جماعة في بيتين فقال إن يرى لي ìṣe ni pé àìmọye àwọn èèyàn náà tó jẹ́ pé nu ìsìláàmù yìí ah. wọ́n kàn bá wa ṣe ìsìláàmù ní o àwọn tí wọ́n wọ́n ti bẹ̀sẹ̀ ara wọn jẹ́ pẹ̀lú pé sàárè ni wọ́n ń lọ rèé jọ́sìn fún wọ́n lọ máa tọrọ nǹkan lọ́dọ̀ sàárè kódà wọn lọ máa yípo rẹ̀ bí wàá ti yàn yípo lé ọlọ́run ní kàrà wọn máa sọ pé ó lè jẹ́ ìyá wọn wọn ni ìyá mi mọ́sùn lọ́rùn o ìyá mi mọ́jọ́ orí mi ó burú o ìyá mi já ọmọ mi ó yàn o ìyá mi mọ́jọ́ ọ̀rọ̀ mi ó dàrú o nítorí yẹ kó máa pè ọlọ́run lérí yọ máa pè yẹ ẹlòmíà máa pè ewu rẹ̀ ẹlòmí àwọn apìkan náà àwọn ẹni rẹ tọ́mọ̀ tọ́sà ní sàárè ah eléyìí ti kó bẹ́ẹ̀ sí èèyàn tó ti pé ń wígbó lóhun la ilaha illallah ṣùgbọ́n ẹ̀wọ̀n ti ń lọ́ pè ìbáraẹni mọ́nà hadith anabi sọ wípé àdùáhù huwa al-ibada ẹ̀rí àdúrà ṣíṣe ìjọsìn ní ìjọsìn yẹn ni wọ́n lọ sí fún nǹkan mi lẹ́yìn ọlọ́run báyìí yàtọ̀ kálímà wí ọwọ́ àánú àìmọye ẹ̀rí ìpínyà máa ṣe

ṣéwù ni ọmọ ẹpẹ ṣéwù ni àmọ ẹpẹ ọlọ́run kí ló dé tí mùrìdì náà lè pọ ọlọ́run ó túmọ̀ sí pé tí mùrìdì sọ fún wa ni pé ṣéwù lọ́lọ́run bá tún akúmọ̀ ẹgbẹ́ lẹ́nu mi ẹlòmí àsọ pé òun ọmọ ọlọ́run bá ń tóun ṣéwù ló ń mọ̀ ṣéwù náà ní pọ̀pọ̀ lọ́run àtàwọn tọ́jọ́ bẹ́ẹ̀ ẹlòmí àsọ pé òun ọmọ ọlọ́run òsàmà yà ń kọ́dà àrínú àwọn ìbílẹ̀ sọ pé òun ọmọ ọlọ́run ṣùgbọ́n mọ dọ́là tó mọ láti rí dọ́là bùkátà tó ń ti bí yá ẹlòmí àsọ pé dọ́là is my god dọ́là tẹ̀ ń wò yẹn ìlọ́lọ́run bá tún irú àwọn ṣe tí yìí kọ́dà kí ọmọ wí kándùmọ̀ kó ṣàkóbá fún gbólóhùn tí ń wí lẹ́nu àwọn àfa àjẹká mọ̀ wípé iṣẹ́ sí àwọn èèyàn a máa fà á tó jẹ́ pé kálímà yìí kò wúlò fún un ìyẹn lọ́wọ́ tó jẹ́ pé àwọn àfa wa sọ fún wa pé májẹ̀mú ọ̀nbẹ pẹ̀lú gbólóhùn táwọn yìí kí ẹ̀ máa ń wí la ilaha illallah àti kí májẹ̀mú rẹ̀ pé wọ́n ṣe ọlọ́run sọ pé man qala la ilaha illallah mukhlisan dakhala aljanna mukhlisan yẹn anábìrin bá gbólóhùn la ilaha illallah tó wí tẹ̀mí tẹ̀mí ìwádìí mi sọ pé tó wí pẹ̀lú ìkìláàsì ẹni pé tó wí tó má pọnangẹlẹ pọlọ nìkan ní wí fún lóòótọ́ yọ wà lìjẹ́ náà àṣẹ tí ó jòrí rẹ̀ ni pé májẹ̀mú pé sáré kí làwọn mọ́jẹ̀mú yìí àwọn àfáàní wọn kò sínú ilé orin méjì káwọn àfáàní ilmu yakinu ilmu yakinu wa ikhlasu wa sidiku kama muhabbatin wa nkiyajin wal qabuli laha wa zidu saminuha wal kufranu min kabima siwal ilahi minal ashiyahi qad uliha pẹ̀lú ògbọ́lọ́n tó bá di ọ̀la àwọn àtẹ̀síwájú láti túlẹ̀ orin yìí والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. rahmatulahi wa barakatu. ọ̀rọ̀ lẹ́sìn gbọ́ látẹnu àwọn ustaazu wa tí wọ́n ti yànnà náà yẹn wọ́n tún máa bá a tẹ̀síwájú pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ẹ lè pè wọ́n fún béèrè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh seven o oh five nine eight six nine nine six five tàbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh eight o five zero nine four five zero three zero ó jábọ̀. ìpínlẹ̀